إميلي نأتي النبي صلى الله عليه وسلم في أبي هريرة إذا جاء رمضان tí Ramadan bá wọlé òjíṣẹ́ ọlọ́run a máa sọ pé ya baghiyal khair aqbil ìwọ tó fẹ́ dáadáa fúnra ara rẹ ìwọ tó ń gbèrò rẹ ìwọ tó níkà ṣe pẹ̀lú iṣẹ́ rẹ aqbil àsìkò òde o opportunity ló dé yìí o ọ̀yá palẹ̀mọ́dé kọjú kó o sì yára kó o sáré tètè àsìkò rẹ̀ ló dé yìí ákébé ọ̀yá dájú kọ o àsìkò rẹ̀ ló dé yìí àsìkò sẹ́ẹ̀rẹ̀ ló dé yìí tó túmọ̀ sí wípé ọlọ́run ọba ló lọ́jọ́ òun ló dágbà òun ló dóṣù òun ló dọ́dún wọ́n wá fún àwọn ìgbà kan àwọn àsìkò kan àwọn oṣù kan àwọn ọjọ́ kan àwọn àsìkò kan ó fún wọn lọ́lá ju àwọn míì lọ nínú àwọn oṣù tí ò rújú pẹ̀lú ọlá tí ń bẹ ń bẹ òun náà lóṣù Ramadan lèyí kó ń ṣe ọlọ́run ọba a máa pe àwọn ẹni rí tí wọ́n níkà ṣe àwọn tó fẹ́ sálápá tètè àwọn tí wọ́n fẹ́ ṣègbìyànjú àwọn tí wọ́n fẹ́ pèsè orí kalẹ̀ fún ara wọn ńṣọlọ wọn ní akiri ọ̀ya dájú kọ́ o ó ti dé òun náà ló wọlé dé yìí o wọn là nábì àtúmọ̀ ní wọ́yá bá rí aṣáàr àkọsẹ̀r gbogbo wọn tó ṣe pé ẹ̀mí bú iṣẹ́ bú ìṣe bú ìrìn bú òun ló wà lọ́wọ́ rẹ̀ à jáwọ́ má tún jẹ́ ó mọ́jọ mọ́kò mọ́fì wáyé mọ́jọ bọ́ ọ dénú oṣù àwẹ̀ Ramadan láàrin ibẹ̀ ní àkíyèsí ti máa ń wà nípa wípé tí oṣù Ramadan ti máa ń bọ̀ báyìí kọ́dà kéèyàn náà mọ̀ fúnra rẹ̀ wípé a ah, òun ní àwọn kùjẹ́kùjẹ́ kọjáwọ́ èèyàn kì í fi irú àwọn ṣèṣì báyìí kí èèyàn fi pàdé oṣù àwẹ̀ Ramadan òyà bá rí aṣáró akọsir kọ́dà ìwọ tó ṣe pé ò <clears throat> ní àwọn iṣẹ́ ibi lọ́wọ́ èròǹgbà bí jáwọ́ ò ṣàgbéjẹmọ́wọ́ walillahi utaqa fi kulli layla min Ramadan. gbogbo òru kọ̀ọ̀kan lọ́lọ́run ní àwọn tí ó máa bọ́kùn ìyá iná kò lọ́rùn kí ni túmọ̀ ẹ̀ ìyẹn ni eléyìí ò tún jẹ́ ọmọ náà mọ́ wadhalika fi kulli layla gbogbo òru kọ̀ọ̀kan ni olúwa ó máa bọ́kùn ọ̀gbẹ́ àwọn eléyìí ìtumọ̀ rẹ̀ nù fíkù ọ̀dáríkà fíkù lè lẹ́yìnlá ọlọ́wọ́n gbogbo òru kọ̀ọ̀kan nínú òru Ramadan ló ti ní àwọn ẹrú tọ́lọ́wọ́n ni àwọn ilé iṣẹ́ wọn tún jẹ́ ọmọ náà mọ́ kí ni túmọ̀ ẹ̀ ìyẹn ni pé idha radiyallahu bí yìí pé àwọn ẹrú yìí òun ti yọ́nú sí wọn tọ n ò tún o torí bọ́lọ́run bá ìyọnu sẹ́rú ó ti wà nínú mọ́ ọlọ́run pé ẹni ìyọnu làwọn eléyìí ọjẹ kalẹ̀ kalẹ̀ wọ́n jẹ ní ìyọnu ọlọ́run ọba wọ́n sì jẹ kalẹ̀ ẹ̀rí láàrin yìí òun náà ni gbogbo aya ti nínú alukoro fẹ́ yìí ṣùgbọ́n náà bá ti ní radiyallahu anhum òun ti parí ìyọnu òun lé wọn lórí ìyọnu ọlọ́run fún ẹrú kí ni túmọ̀ ẹ̀ òun ni pé kò ní ṣàṣìṣe má tí ó tún lọ́ọ́ fi kó síbi nu ọlọ́run ọlọ́run ọba ti yọnu sí i bẹ́ẹ̀ ni gbogbo ẹrú tọ́lọ́run bá ti ṣe tó bá ti àtàkọ rẹ̀ nínú náà tó ní eléyìí kò tún jẹ́ ọmọ náà mọ́ kò sí àyè rẹ̀ nínú náà nínú oṣù yìí lọ́lọ́wọ́n bọ́ mọ̀ wá yóò mọ̀ bọ́kùn náà kúrò lọ́rùn ọgọ́rọ̀ nínú àwọn ẹrú ọlọ́run kò tán síbẹ̀ o anabi ni salawatullahi wa salamu fi sahihayn idha jaa ramadan tí ramadan náà bá dé futihat abwabu sama wọ́n sì gbogbo lẹ̀kùn sama gbogbo àwọn ọ̀rọ̀ yìí ó ṣeé ṣe inshallah ta'ala kàpadà dára dó lórí ẹ̀ kí ni tó máa ń sì gbogbo lẹ̀kùn sama kí ni tó máa wa ghulliqat abwabu an-niran wọ́n tilẹ̀kùn náà wọ́n ti gbogbo lẹ̀kùn náà kí ni tó máa olùmílẹ̀ ni à nǹkan tí nígbà tí mo ti mọ ọmọ kankan tẹ́lẹ̀ ni à ó ju bẹ́ẹ̀ lọ o goliqat abwabu an-niran torí pé ìṣílẹ̀kùn náà lẹ̀ ìṣílẹ̀kùn náà lẹ̀ láwọn ìgbà kan ní láwọn àsìkò kan ní ìpalẹ̀mọ́ lélẹ́yìí jẹ́ fún àwọn ẹni bíi àwọn ahlùnà tàmáwá tilẹ̀kùn náà sharafan li hadha ash-shahr wa sharafan li ahli al-khayr fi hadha ash-shahr ọlọ́run ọba ó fi pọ́n oṣù yìí lé ó sì fi pọ́n àwọn ẹni rí lẹ́nu oṣù yìí kọ́tà síbẹ̀ o wọ́n suffidat ash-shayatin tún wá de àwọn èṣù mọ́lẹ̀ eléyìí náà ó nídìí àgbọ́yé ó nídìí àlàyé kí ni tí mo wọ́n de èṣù mọ́lẹ̀ mèremère ẹlòmíì tí ọmọ béèrè pé à òun máa tún máa ń rí àwọn iṣẹ́ èṣù tó máa ń wù òun ṣe nu ọmọ tó kọ́ òun tó máa ń ṣì wà báyìí òun tó ń jẹ báyìí inú wọn náà ti di àwọn èṣù mọ́lẹ̀ kí ni tí wọ́n ń dààmú òun ẹlòmíì ó béèrè kí ni tí mo sulsilat ash-shayatin ó ṣeéṣe kí àlàyé ìfọ̀síwẹ́wẹ́ níwọ̀nba kó wáyé lórí eléyìí náà àwọn tá a fẹ́ pàkíyèsí sí ni pé oṣù yìí ọlá rẹ̀ pọ̀ ànábì ó sọ àwọn ọ̀rọ̀ mẹ́ta kan tó ní ṣe pẹ̀lú ẹni tó ó ní ṣe pẹ̀lú oṣù yìí àtàwọn iṣẹ́ rí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó sì fi ìmánì wá ti sábà tó fi gbé lẹ́yìn onímọ̀ ń sọ ẹnikẹ́ni tó bá gbàwé Ramadan náà ìmánì wá ti sábà lẹ́ni tó ní mọ́ni tí sì ń retí ìran kẹsàn lọ́dọ̀ ọlọ́run ó tún wá man qama Ramadan imanan wa ihtisaba ẹni tó bá dúró tí ń gbé ìrun dúró tí ń yẹn náfìlà lóru Ramadan pẹ̀lú ẹ̀mí òdodo ẹ̀mí ìmánì tí sì ń retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run bákan náà man qama laylatal qadri imanan wa ihtisaba ibẹ̀ ni ó ti jẹ́ eléyìí náà ó fa ìdáradúró kí ni tó mọ ìmánà wá ti sábà ìmánà wá ti sábà ó fi jẹ́ pé Ramadan náà ni àwọn iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́mọ man sọ́ọ̀mà man qama wa man qama laylatal qadr àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú oṣù yìí náà ni o bákan náà kò tí wàá kàn wọ́n rí ti ń bẹ níbi kéèyàn máa jẹ sàhóòrò ìjẹsàárì báwo là á jẹ́ gan báwo ni ó sì ti yẹ kí mùsùlùmí kó ṣọ́ àsìkò ìyẹn ni pé àwọn àsìkò kan tún bẹ ó tún lọ́lá òun ni ọwọ́ gbẹ̀yìn níbi sahur àti bó ti yẹ kí mùsùlùmí ó rọ́jú kódà bí òjò nǹkan díẹ̀ lọ láti tànáwálá as-sahur bẹ́ẹ̀ lọ̀rọ̀ sínú àtàwọn ọlá tí ń bẹ fún un kátó wá ka àwọn orí mi pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala àwọn ẹ̀ka ẹ̀ka kọ̀ọ̀kan yìí ọlá tí ń bẹ fún oṣù Ramadan yìí òun ni ó ṣe é ṣe ká máa mú ní ẹ̀yọ kọ̀ọ̀kan nígbà tí oṣanlá Muhammad aleyhi salatu wa salam gbà tó gba ọ̀rọ̀ wa eléyìí ó tóbi nínú ọlá tí ń bẹ fún oṣù Ramadan ó ní gbogbo iṣẹ́ ọmọ ànábì ádámà ọlọ́lọ́wọ́n ọba ní gbogbo iṣẹ́ tọ́mọ ànábì ádámà bá ṣe láà òun ló ní yọ́gbẹ̀sán ìyẹn ni pé yóò rí nǹkan ẹ̀ ilẹ̀ sọ́ọ̀ ó láfàwẹ̀ nìkan fàyínà húlí ọlọ́wọ́n bá ní èmi mo ní wọ́n á ní àjèjì èmi ní sì san aláwẹ̀ lẹ́sàn olóore kò sí bí yóò ṣe débi àdéṣì kò sí bí yóò ṣe gbọ́ ọ tí n sì fẹ́ ronú sí i kí ni túmọ̀ rẹ̀ wà ilá sọ́ọ́mọ́ fa iná húlí wà á náà àjèjì èdè ọlọ́ni àyàfi sèyàm nìkan èmi mo ní èmi ní sísan ẹrú lẹ́sàn kò sígbà tẹ́rù òní máa béèrè ta ló ní sọlá Allah ta ló ní zaka Allah torí kí lèèyàn fi ń ṣe tó bá ṣe nítorí ẹ̀ ta ni ó gbà ta ni ó sẹ̀san lórí ẹ̀ ta ní ẹ̀sán albir àtẹ́kọ́wá kí ló wá fa ẹ̀ṣà tọ́lọ́ ọba ní ilá sọ́ọ̀mù àyàfi sọ́ọ̀mù nìkan èmi ni mo lélẹ́yìn o wà á na àjèjì ìdí èmi ní sísan lẹ́sàn ta ni ó san ẹrú lẹ́sàn ní gbogbo yòókù kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí tó ti bó tiẹ̀ jẹ́ pé àlàyé rẹ̀ bẹ níbi síyàkù hadithi yìí na fi ń pè ní sọ́ọ̀mù ẹ̀ eh, ṣahru asọ́bọ̀ oṣù sùúrù ni o kí ló fi ń pe àwẹ̀ lóṣù sùúrù àti gbogbo ẹ̀rí olúwa ní yẹ́dà ta'amahu wa sharabahu min ajili òfin jíjẹ lẹ̀ òfin múmu lẹ̀ ẹnìkan ò rí níyọ kọ̀rọ̀ yàrá ẹ̀ ẹnìkan ò rí ní kọ́nà ṣùgbọ́n ìbẹ̀rù ọlọ́run ọba ń kọ́ yuraqibu nafsa ó ń ṣọ́ ẹ̀mí ara rẹ̀ ó fi gbogbo ẹ̀ lẹ̀ min ajili ṣe bí torí èmi ọlọ́run ni. òun náà kó tó wá kàn ọ́ lámìí wọ́n lè sọ imi farhatan ìdùnnú méjì ní bẹ fún aláwẹ̀ ẹ̀rí níjọ́ tí ọba ṣinú báyìí ó kó ọ̀rọ̀ méjì sínú bóyá lálẹ́ tí ìyẹn ọba ṣinú ìyẹn máa ń ní àwọn ìdùnnú kan ní ọ̀yọ́ kan wọ́n gba alhamdulillah òní náà tún gbàjà bẹ́ẹ̀ náà ni ìdùnnú ọjọ́ ọdún Eid al èyí wọn ọ̀kan nù o. ó tún wá kan yawma liqa'il abdi rabbah ọjọ́ tí ẹ̀rọ pàdé ọlọ́run ọba rẹ̀ inú rẹ̀ ó dùn pé èmi náà ni mo ní irú eléyìí nínú ẹ̀san látara suyam látara asáwò abẹ́olúwa wọ́n ṣàfihàn ṣèkóńgẹ́ rí pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala àwọn fàbọ́ ìlú yìí àtàwọn ẹ̀kọ́ tí ọ̀kọ̀ọ̀kan kó sínú àtàwọn àlàyé ẹ̀ ó ṣe ṣe ká máa mú ní ẹ̀yọ ẹ̀yọ ká máa ṣàlàyé ẹ̀ níwọ̀nba àsìkò tí àbá ní lówùrọ̀ bí idhnillahi ta'ala wallahu ta'ala a'la wa a'lam wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammad wa alihi wa sahbihi